الحمد لله رب السماوات العلى له الأسماء الحسنى والصفات العليا إليه الرغائب والمنى والصلاة والسلام على رسول الهدى ومنام الهدى ورحمة الله في الأرض والثرى وعلى آله وأصحابه أولي الفضل والتقى أما بعد أيها المسلم الفاضل إن في هذه الأيام أمرا شهيرا بين بعض المسلمين وهو من الأمور المتعلقة بنبينا محمد صلى الله عليه وسلم وما هذا الأمر وما هذا الأمر الشهير وما ذلك الشيء المعلوم ألا وهو ما يسمى بالمولد النبوي الشريف لنعلم جميعا يا عباد الله ويقينا أن عمل المولد لأي نبي لدليل قوي على أن ذلك النبي بشر وأن عمل المولد لأي نبي لدليل قوي على أن ذلك بالنصارى في عيدهم الإلهي فلا وجود له في القرون المفضلة أبدا أيها المولديون أيها المولديون تعالوا معي في دقائق أسألكم أسئلة أولا بمولده أيها المؤمن ليعلم ونحن نعرف هذه البدعة أنه قد ثبت لنبينا محمد صلى الله عليه وسلم ورسولنا وحبيبنا حقوق كثيرة ومطالب عظيمة منيفة منها توكيل هذا النبي توكيل هذا الرسول صلى الله عليه وسلم قال تعالى إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزوا واذكروه بكرة وأصيلا ومنها أيضا محبة حبيب الرحمن محمد صلى الله عليه وسلم ففي الصحيحين أن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بارك الله فينا وفيكم جميعا وجعلنا من المتبعين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها السلام وبا tí a tún wá jọ́sìn fọ́lọ́wọ́n ọba ní ilé ọlọ́wọ́n ọba ní ọ̀sán tòní láti wá kírun júmọ́ àti ọpẹ́ fọ́lọ́wọ́n ọba tó ṣàánú wa pẹ̀lẹ́lẹ́ yìí ọba tó jẹ́ sípò náà lórí gbogbo àwọn àrùn tó dára jù òun náà ní ó ní gbogbo àwọn orúkọ tó mọ́ jù ọ̀dọ́ rẹ̀ náà ni a ó máa sàgbọ́kalé nǹkan sí oní aláwọ̀dẹ̀ ara wọn kàn ní gbogbo wa láàrin wọn náà àti àtọ́lá àti àtọ́lá àmọ́fà nílùú wa Muhammad sọlọ́mọ àpèrè mùsùlùmí lọ́mọ àtúnpèrè mùsùlùmí lóbìnrin bákan náà ẹ̀rọ mà pé ní àwọn ọjọ́ tá a wà wọ̀nyí láwọn àkókò tá a wà yìí àwọn àṣẹlẹ̀ kan máa ń ṣẹlẹ̀ máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n ti fi gbajúgbajà láàrin àwọn mùsùlùmí ọwọ́ ẹjẹ́ ìṣẹ̀lẹ̀ tó dèrò máa nílùú wa Muhammad àwọn àyẹ̀kẹ́ ìṣẹ̀lẹ̀ náà ọ jẹ mọ́ òjíṣẹ́ wa olólùfẹ́ wa ẹni tí bá fi ẹ̀sìn ìsìláàmù rán wá sórí ayé sábà bí àti náà ó ní wa bàbá kí ni nǹkan náà nǹkan tá ń sọ̀rọ̀ rẹ̀ yóò ti di ìlú màká àwọn èèyàn ti kà ara tí ò bá sí yóò máa kà fún ibi tí ò sí nǹkan lágbára ó ti pàtàkì nǹkan torí pé tí máa ń pa owó jọ tí máa ń sì fowó fún nǹkan yìí ọlágbára ní tí máa ń sì fowó fún ọdún òṣùlá ọdún lè yára kí ni nǹkan náà òun náà ni tí wọ́n ń pè ní alimọ́wò tó ní àbáwé yìí ṣẹ̀lẹ̀ òun náà ni ọjọ́ òbí àdàlùwà sọ̀rọ̀ wọ́n pè ní mọ́lídì ẹ jẹ́ ká lọ mọ̀ dájú sáká ní pé ṣíṣe mọ́lídì ayẹyẹ mọ́lídì táwọn èèyàn ń ṣe yìí kò ní ẹ̀rí láti lọ mọ̀ pé mímọ̀ sí mọ́lídì yìí àwọn ẹ̀kọ́ pà ẹ̀kọ́ púpọ̀ láwọn ẹ̀ríkọ́ lára rẹ̀ fáwọn tó ń ṣe ìbájọ́ sí wọn bá wọn tilẹ̀ dáadáa nínú àwọn ẹ̀kọ́ táwọn máa mà ó náà ní pé nígbà tí àwọn èèyàn ṣe mọ́lídì yìí wọ́n dúró wípé ànábì kánàbì káwá ti sọ ọjọ́ bí ẹ̀ ó túmọ̀ sí pé irú ànábì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ènìyàn kì í ṣe wa ẹgbẹ́ bí wọ́n ti ń ṣe ọjọ́ bí ànábì pé wọ́n ẹtì ẹ̀ ń sọjọ́ ọ̀bí ẹ̀yìn wọ́n yẹ kẹ́ máa mọ̀ ìlú kìí ṣe olúwa àwọn mìíràn tí wọ́n ń sọjọ́ ọ̀bí ẹ̀yìn wọ́n tó máa ń ké sí àdúgbò kó fáwọn nìkan lọ́wọ́ ẹ̀rí pé ọ̀rọ̀ wọn forí bára bákan náà mímọ ẹsẹ ọjọ́ ọ̀bí ànábì tàbí ànábì ọmọ Muhammad ní sọ́lọ́wọ́ àwàlẹ̀ tàbí ànábì káyọ̀ nínú àwọn òṣìṣẹ́ tá a bá wọn ó dúró yí pé ẹni tí ni wọ́n wọn kò ní dàgbà bákan náà mímọ ẹsẹ mọ́lìdì yọ̀ọ́ máa díẹ̀ àti ìfọwọ́sọ̀yà tá à ń fún ní nǹkan fún ní wọ́n pé ẹni tá a lè fún ẹni tí ó lè fún wa ní nǹkan ní tá a lè fún ní nǹkan ní ẹ̀ka sí mọ́lìdì yìí bákan náà bí wọ́n sí mọ́lìdì yìí fún àìlẹ́bì kan nínú àwọn àìlẹ́bì ọlọ́wọ́n ọba ó jẹ́ kan nínú àwọn ẹ̀mí táwọn fún àwọn ẹ̀mí pé ẹni tá à ń sí mọ́lìdì fún ìyẹn tó nílò nǹkan tó kù káta wa kì í ṣe táwa àwọn kì í ṣe táwa lẹ́yìn ọlọ́wọ́n ọba bí kìí ṣe ẹni tí ń bẹ ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọ kan náà ló jẹ́ ti ń bẹ ó fi yé wa yí pé ó ti jẹ́ aláìsí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí kó jẹ́ ti ń bẹ nígbà tó wá tí wá ní síkọ́ jẹ́ ti ń bẹ nìyẹn adájọ́ pé ìwé ẹni tí bá ń bẹ yẹn náà tí àìsí bá ti bẹ̀rẹ̀ rẹ̀ kó tó bẹ lẹ́yìn bíbẹ̀rẹ̀ sí náà ní ọ̀pá ó fi wá yí pé kò sí ànábì nǹkan tí kìí sára ìsìláàmù tẹ́lẹ̀ ọwọlé àwọn náà náà ní bí ó ti wọlé púpọ̀ ó dẹ̀ àti jápó gan fẹ̀ so púpọ̀ wáyé nínú àwọn bẹ́ẹ̀ náà lọ́rọ́ mọ́tì yẹn náà jẹ́ mọ́tì yìí kò sí nínú ìpìlẹ̀ ìsìláàmù ànábì wọn Muhammad sallallahu alaihi wasallam kò sí láyé kò sí láyé àwọn sàhábà rẹ̀ kò sí láyé àwọn tó tún tẹ̀lé àwọn sàhábà kódà àwọn tó tún tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn sàhábà àmọ́ ẹni tó dá ẹ̀ àbútẹ̀lé tí wọ́n daṣọ ẹ̀sìn bóra náà wọ́n fẹ́ wọ́ ẹ̀sìn ìsìláàmù lọ bá ẹ̀sìn kìrìsìtẹ́nì náà ló fi dá sílẹ̀ wọ́n mùsùlùmí tí wọ́n náà wá ń jẹ́ ìwọ́n tó support your wọn lórí kìíní ìwọ́n náà ti jọ yìí ó ti sọpọ́ọ̀tì ọ̀tá ìdájọ́ wa mọ̀ bàbá yìí èyí tẹ́ wọ́n ti àmọ́dì nígbà tí ó da yé lẹ́yìn four hundred years láti fi tó kúrò nílé ayé ni wọ́n tó ń ta ní ẹ̀sán ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìyẹn fi ayé lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ló tó wá lé padà aláwọ̀ ẹ̀rẹ̀ nǹkan ìpalagbára púpọ̀ òun wáyé pé n tó bá mu tí òfin sí láyé ànẹ́bì tí ò sí láyé àwọn tá a tún wí ní àwọn sàhábà rẹ̀ tá a sì ní mọ́lì láti ṣe àbíjú ipa fẹ́ràn ànẹ́bì wa Muhammad sọ̀rọ̀ bá wà lóṣù táwọn tó wá lu àwọn àkókò yìí tí wọ́n fẹ́ràn ànẹ́bì táwọn sàhábà fẹ́ràn ànẹ́bì sọ̀rọ̀ bá wà lóṣù nípa báyìí ẹ̀yin tẹ́ wá sí mọ́lì tẹ́ wá pé ẹ lọ́mọ ní pé àkọ́kọ́ yá mọ́lì tẹ́ ẹ fi kọ́pì àwọn kírísítẹ́nì àwọn sì ní kí ọdún yìí fẹ́ forí gbára wọn báyìí láìpẹ́ ìjọ kan náà yóò forí gbára wọn báyìí sẹ́yìn pé àwọn sẹ̀sẹ̀ ṣe ti ajá èyí náà ti gbé gba tí báyìí tẹ́fẹ́ máa gbé ìjọ kan náà yóò forí gbára wọn àwa ní ìmọ̀ mọ́tò ìyá àdẹ́rù ìjọba ti ń dọ́nà wáyé bí ti Jésù lẹ́ ṣe ní o bí ti àdẹ́rù wa Muhammad lẹ́ ṣe àníwọ̀n yàtọ̀ sọ̀rọ̀ bá wà ní sẹ́yìn pé àdájọ́ tí wọ́n fẹ́ sọjọ́ ọ̀dẹ́ ènìyàn nígbà tí àbá bẹ̀rẹ̀ ayé wọn sí ẹgbẹ́ ẹ̀kọ́ ni àbẹ̀rẹ̀ ẹ̀ka tó ti kú ló máa ń ṣe bá bá ti rẹ̀ nígbà tó kú tán èèyàn bá bẹ̀rẹ̀ ayé wọn sí bá ti ẹgbẹ́ sí bá ti àjẹkọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam ó lè ti kú ajẹ́sí tó kì í sí bá ti lẹ́sìn kí lẹ́sìn òkú lẹ́sìn tìgáwò lẹ́sìn bá ti sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ìsẹ́yìn náà tẹ́lẹ̀ sí bẹ́ẹ̀ di ẹ̀rọ àjẹ́sùnmọ̀ àyíṣẹ́ àyíṣẹ́ àti ọ̀sẹ̀ òkú lẹ́sìn inú ọ̀rẹ́ nìkan ti ń bẹ láyé nígbà tí awúrọ̀wọ̀ ti kú láyé wọn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ di rẹ̀ bákan náà àwọn sàhábà rẹ̀ tí a fẹ́ràn rẹ̀ dáadáa jọ wáyé lọ wọn ò sọjọ́ bí àná ìwà mọ̀tá kò sọ́lọ́ wa fún àtàwọn ìwà kú láyé ní àwọn aláwọ̀ ti bẹ̀rẹ̀ fún àti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wò kú láti ẹ̀kẹ́ sí. àwọn ń pẹ́ ẹ̀kẹ́ sí wọ́n lè dìbà ìgbé àwọn kan àwọn pẹ́sẹ̀ntì mẹ́rin kan wà pẹ́ bí ẹ̀ ẹ̀ ti lè ránṣà rẹ̀ wá tẹ́ bá ránṣà rẹ̀ wá ẹ̀ ti sọ fìyẹ̀ bọ̀ padà ẹ̀ sì máa sábà pé ẹ̀ wà ní ẹlẹ́wọ̀ àkọ́kọ́ pẹ́sẹ̀ yìí ẹ̀yin tẹ́ǹsì mọ́lídì wà wáyé ẹ̀yin ṣe é onímọ́lídì ẹ̀yin mọ̀lídì onímọ́lẹ̀ ẹ̀yin kàdám ẹ̀yin imam ẹ̀yin afá tẹ́ǹsì sọ mọ́lídì sí ọ̀ràn ẹ̀yìn fún ayé pẹ̀lú ẹ̀sì lọ́dún kan ẹ̀yin ṣe mọ́lídì ẹ̀ pariwo wípé ẹ fẹ́ràn nílẹ̀ ẹ̀yin ṣe mọ́lídì àgbẹ̀ sọ̀rọ̀ ibi tí ẹ̀wà gbé yàwá gbé ẹ̀wò wípé tó bá jẹ́ sí pé ẹ fẹ́ràn àgbẹ̀ lọ́dún gbogbo pósítà tẹ́ǹsì tẹ́ǹsì ṣe mọ́lídì ọ̀ràn àìrìfọ́tò àgbẹ̀ rárá ẹ̀rìfọ́tò àgbẹ̀ ẹ̀rìfọ́tò yà lóòótọ́ ọkùnrin fọ́tò mọ́sálásí àyẹ̀wò tẹ́ ẹ̀ mọ́ni èsì tó jẹ́ sí pé fọ́tò ara yín lẹ́gbẹ̀ẹ́ sílẹ̀ gbàgbàgbà àfá rẹ̀ àti bàbá rẹ̀ àti àfá ẹwà àwọn òkú àwọn òkú mẹ́sàn-án méjì lánàá ìlú ní tó tó ẹ̀tì wọ́n wà sí wọn léra wọn lórí pósítà ẹlẹ́sọ̀ pé wọ́n lè dàgbà ànábì ọ̀hán nínú tẹ́lẹ̀ kalẹ̀ orúkọ rẹ̀ òun nìkan tó wá ń ṣe kíní yọwọ́ àjẹ́ fi pósítà tó fọ́tò tó ń kó tó ìbínú tọ́ba wá yẹ sí kọba fẹ́ràn lẹ́bi lóòótọ́ ó yẹ kọ́ lẹ kọ́ fọ́tò ẹ̀ mẹ́ kó o sì yọ fọ́tò sírù ẹ̀ kó mẹ́ kó o yọ fọ́tò bàbá ẹ̀ kó mẹ́ kó jẹ́ sí pé káyé pé tẹ́ǹsì òótọ́ ni lóòótọ́ èyí sì òótọ́ ni tẹ́ǹsì káwá ní kó òótọ́ ni fọ́tò àlẹ́bi ẹ̀ kó gbé mẹ́ tọ́ba lọ́ọ̀dì fọ́tò àlẹ́bi tí wọ́n sáyẹn fọ́tò bàbá mọ́sálásí màdínà gbé fọ́tò mọ́sálásí màdínà nìkan síbẹ̀ káwá rí fọ́tò ẹ̀ nìkan kan nínú ara rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rí pé tó bá síbẹ̀ tí wọ́n bá pàṣẹ pé wọ́n máa síbẹ̀ látọ̀dún ìlú wọn àti wọ́n lọ́tún bọ̀ torí pé orúkọ wọn jáde mọ́ orúkọ ara ní nàìjíríà ìṣó nípa báyìí tó wáyé bọ́ fẹ́ràn àgbẹ̀ ló sọ lẹ pósítà rẹ kọ́másì fọ́tò fọ́tò rẹ lẹ pósítà fọ́tò àwọn àfa rẹ ẹlẹ́gbẹ́ ẹni wọ́n ní ìtẹ́sí ìyẹn fi súnmọ́ lọ́wọ́ rẹ àti tábà tó wáyé kí lẹ́yìn tẹ́lẹ̀ tí wọ́n náà afẹ́fẹ́ àfẹ́wọ́ ojú ìyọ́ ọ̀rọ̀ ẹ àwọn àtọ̀fọ̀ ẹ̀yìn pé tó bá jẹ́ sí pé ẹni wọ́n lórí ọlọ́wọ́ ọba yẹn kí ló dé tẹ̀sí donation àbí ìwọ mi àwọn brothers nígbà tí wọ́n fọ́ ní tẹ̀sán wọlé ní tí wọ́n fẹ́ envelope ẹni kí lẹ́nu gbogbo sí envelope yẹn kí ni àdúgbò ẹni ká wá jímọ̀ ẹni kẹ́ wá kí jímọ̀ lé sí sáfẹ́ envelope pé ẹ wá kí jímọ̀ náà torí lálẹ́ torí ọ̀nà màá máa ní envelope pé ẹ̀yàn pé wá sọ wọlé kí làfẹ́ dáwọ́ sí tó bá jẹ́ sí pé torí ọlọ́wọ́ ọba kí lẹ̀ ha envelope kí lẹ̀ yín alága sí german special guest mùsùlùmí ni àwọn pàníyàn ni ẹni mo ti ẹ̀rọ fi gbéyà àdábì làwọn ẹ̀rọ pé ah àwọn kìrìsìtẹ́nì tẹ́fà ni wọ́n ti gbé yín sá àdábì wọn àdábì yìí ẹ̀ sá tẹ́fà ni wọ́n ti gbé làwọn ẹ̀rọ pé kápá àdábì wọn Muhammad náà ni sọ̀nà ọ̀rọ̀ wọn kẹrọ bẹ̀rẹ̀ bí ẹ̀sìn wọn abẹ́ fi fún àdábì abẹ́ fi gbé yín fún àdábì ọ̀dà ìwọ́n ti àtọ́ lọ mọ́ nínú jẹ́ very professional nígbà tó débẹ̀ sí ọkùnrin wà lọ́tọ̀ ìbẹ̀rẹ̀ obìnrin wà lọ́tọ̀ ìbẹ̀rẹ̀ ó rí wọn dáa tábàdé bẹ̀ wọ́n máa ṣe wọ́n máa ṣe wáàsí báwọn yẹn àti wọ́n máa jó wọ́n ní kọ́ni wọ́n dà wọ́kà wọ́n kọ́ni lẹ́yìn wá gbà náà wọ́n sọ ọ̀rọ̀ tí ò ní tí ọ̀bá làkà yìí kódà wọ́n máa ṣàìsàn rẹ̀ wọ́n máa ṣàìsàn látàrí sí àwọn sí mo ní ti sí fìyà náà nìyọ gbogbo àtọ́ bá ṣe mo ní ti nìka sọ báyìí lọ ṣé wá fẹ́ràn náà àsọ̀bá ìlẹ́nà ti forí bá kódà sí ìwò rẹ̀ ká ìjọba pé kò ní ìdíkọ̀ kásọ̀bá mo ní ìtò sí ó ti sí dédé ìjọsìn ọdún kan gbáko kò ní ìdíkọ̀ kírun nínú ìdá ọ̀yìnà rẹ̀ ó ti fi iná dé orúkọ àlùkà sọ nípa báyìí àwọn nǹkan àwọn yìí ẹ̀ẹ́dá rẹ̀ ló fi jẹ́sí pé ìtẹ́ǹsì yìí ti mọ́ nígbà tó lò sọ́nà wọn tí a bá gbèsè ọ̀là àtàrí ọ̀rọ̀ pé ẹ̀yẹ́wò tí kìlì bá làkàyè ọmọ asìkè ni eh, eh, wọ́n lè gbé ẹtù wọ́n lè ju ìwé fẹ́rẹ́ àìlẹ́gbẹ̀ adébẹ̀ náà àrí tánà bí fẹ́rẹ́ ọkùnrin àtúntò ẹjọ́ ọjọ́ sì gà ọjọ́ pọ̀ra lọ́wọ́ ọkùnrin àtúntò ẹjọ́ wọn wọ́n lọ́wọ́ pọ̀ra lọ́wọ́ kódà wọ́n máa fẹ́ra wọn fẹ̀rẹ̀ lálẹ́ wọn fi pati kò sí kò sí jẹ́ máa pèlè pati lò lọ torí bí mo ti gbọ́ ọ̀rọ̀ ní last year nílé àkókò yìí náà gọ́vùnà jimá bìtọ́wà ní Ọ̀yọ́ state nígbà tí wọ́n celebrate mọ́lẹ́ tàbí ní eh, bẹ́yà lọ́wọ́ fáfù bẹ́ẹ̀ wọ́n á bí kí ní ẹ̀ sí bóyá 19.5 ní bá ń sọ̀rọ̀ wọ́n ní kọ́ wá sọ̀rọ̀ gbogbo àwọn àfáà tí wọ́n tí ẹ̀sìn ti tẹ́sìn ojú ẹ̀sìn ti wọ́n ti dojú ẹ̀sìn òru wọ́n ti dà òun mọ̀ tí ẹ̀mọ́ dojú ẹ̀sìn wa àwọn àwọn àwọn akójọ síbẹ̀ ọwọ́ afẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ wọn àti orí ẹ̀ pé ọ̀rọ̀ mi lọ sọ́ọ̀tì ó ní náà àwátá wa nígbà rẹ̀ ń bọ̀ sọ wọn ti kọ́kọ́ pàtàkì rẹ̀ pé mùsùlùmí òdodo lòun tẹmọ olóṣèlú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bó bá lọ́dọ̀ wọn ní fánà yóò pé bàbá ìyá àwọn onífàní káwọn onífòlè wà láìpẹ́ wọ́n sì lọ́dọ̀ àwọn kìrìsẹ́nì náà yóò pé àbẹ́sẹ̀ omi ìyàwó mi kìrìsẹ́nì fún olè wà láìpẹ́ ọfẹ́ kọ́kà yìí lọ àwọn kìíní yẹn tọ́lẹ́sẹ̀ ni wọ́n kéré àwọn ìtàn sọ̀rọ̀ yẹ ọ̀lẹ́sìn lórí ọ̀dọ́ kẹrin ṣùgbọ́n ẹ̀tọ́lẹ́sẹ̀ ni wọ́n kéré púpọ̀ wọ́n kà bẹ̀rẹ̀ ọwọ́ ayé lásán ẹlẹ́mí obìnrin ọgbà kan ní wọn ẹlẹ́mí ọkà sọ̀rọ̀ lókè lẹ́kọ̀ọ́ kan ọfẹ́ tà ayé rẹ̀ sọ nípa báyìí ajímọ̀bì ó ní bá ṣe wà ní stadium yìí ó ní ànábì wa Muhammad ó ní tóbi púpọ̀ ó ní ṣùgbọ́n bá ṣe wà ó ní gbogbo ìyẹn ni wọ́n ṣe pati fànàbì rẹ̀ ó láwọn náà kójọ nígbà yìí láti ṣe pati fànàbì wa Muhammad wọ́n láti ṣe lẹ́yìn ó láti pati fànàbì òun ọ̀pá tó máa rìn mọ́lìdì tí ó mọ̀ pé mọ́lìdì yẹn èdè kan sẹ́yìn kan gbé kalẹ̀ tẹ́tẹ́ bá bá àwọn èèyàn lọ jẹ́ ẹ pè pé ẹ wá jẹ pati ànábì káwọn gbà pé pati lẹ́sìn kí lẹ́gbẹ̀ẹ́ wà tó gbé wọ́n lùlù bẹ́ẹ̀ wọ́n á lẹ̀ jó pátínà láti máa ń jó abájútó náà lẹ̀ jẹun àwọn lẹ̀ jẹun náà àwọn ọkùnrin wọn wọ obìnrin tó bá rẹwà bẹ́ẹ̀ wọ́n fẹ́ wọn wọ́n fẹ́ àwọn ẹ̀kọ́ ní jìnnìsì láti wọ àwọn ẹni bá lọ ló máa ń pàtó káàkiri lóru dáadáa ó lè àwọn bára wọn ṣàṣeyọrí mẹ́rin pátínà ó lọ mẹ́kọ́ lọ́wọ́ wọ́n bàbẹ̀ sí ẹ wá fẹ́ràn náà lè ẹlẹ́yìn tí wọ́n lè ju ẹgbẹ́ fẹ́ràn náà lọ́wọ́ àwọn ẹ̀mùtí wọ́n mú sí mẹ́rin ntí o bá kàn sí wọlé ẹni yóò sá lọ nínú kọ̀rọ̀ àti ewu gan lọ sínú kọ̀rọ̀ yàrá yóò wà dé tayọ àgbé ìmọ̀ká ti dé ìmọ̀ bá ti rí kàdé ó ti mú tí orí ẹ̀ ti dà lórí orúkọ bá ti rí kàdé wọn láì lè rí nù torí pé wọ́n ti kú nílànà àdẹ́gbọ̀n sọ̀rọ̀ ìlànà ṣùgbọ́n ní wọn torí pa báyìí ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin tó parí òun náà ni pé ẹ̀yin tẹ̀sí wọn nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti rẹ̀ fà dé bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ máa kí ó dì tábà bí ilé rẹ̀ mọ́lẹ̀ àbò mọ́lẹ̀ àbò yìí wọ́n lọ máa pé ìmọ̀ máa ní jùlọ tẹ́ bẹ́ẹ̀ bá sọ fẹ́ lómi pé sálára méjì ni ọmọ ẹ̀sá lórí ẹ̀wọ̀n wọ́n máa sákọ̀ ọ̀gá gbogbo wà lẹ́pẹ́ ìmọ̀ wa máa ní kì sálára ọ̀gá ni wọ́n sá ẹ̀ tí àwọn ọ̀n tẹ̀lé máa ní kì lórí ẹ̀wọ̀n tẹ́ máa ní ha tá a bá kí wọn àmọ́ káwọ́ máa yà gbá wà sí kí wọn. ìmọ̀ wa máa ní kì bí dáwọ́lẹ̀ àwọn ọmọ dáwọ́lẹ̀ yálà tó sógbó ní o tù wó ní o ti bàjẹ́ o àwọn central mosque àwọn àgbàgbàgbà tó kù mbẹ àwọn arúgbó kọ̀ọ̀kan tó kù mbẹ ìdáwó ìpínlẹ̀ bá kí wọ́n dáwọ́ lẹ̀ tẹ́wọ́lẹ̀ ló lè tó tẹ́ fi dáwọ́ lẹ̀ wọ́n ni Imam Malik kì káwọ́ mọ́yà kò yí wọ́n dáadáa ní o Imam Malik káwọ́ mọ́yà o fàánù ọ̀gbà ọ̀tá rẹ̀ ṣùgbọ́n wọ́n yí Imam Malik ọkàwọ́ lẹ̀ tó àgbà mẹ́kọ̀ọ́ káwọ́ lẹ̀ ẹ̀ ń tẹ̀lé Malik lórí o ọ̀rẹ́ ẹjá fi lè sí Imam Malik sí wọ́n ní Madina ló sì kù sí Madina lọ ní àbí sí Madina lọ sàárè yẹn bẹ ní pàkíyàn ní sí táwọn èèyàn ń lò sàárè yẹn mọ́ wa máa ń tẹ̀lé tẹ̀lé ara nàìjíríà wọ̀nyí àfá ẹ̀yẹ sí ìwò lára ẹ̀yẹ àlefa ẹ̀yẹ sí imams ẹ̀kọ́ gbé náà bá ti fi pè sí mọ́ nípa ẹ̀ka àlòkí bàbá wọn ẹ̀yìn ọkọ̀ orí síbẹ̀ náà àjòkó ẹ̀rọ ẹ̀yẹ àṣẹ̀níṣẹ̀ àṣẹ̀níṣẹ̀ ní àṣẹ̀níṣẹ̀ ní àdúrà òsì lẹ́sì ìmáwálé kí ọ̀dọ́ tẹ́yìn lọ yìí rahimahullah ta'ala òun sì dúró tòsí torí sáré àlẹ́bì lọ́wọ́ lọ́mọ àwọn ẹni tí wọ́n ti lẹ́tọ̀ ọ̀rẹ́ ẹgbẹ́ sáré àlẹ́bì tí wọ́n ti lẹ́tọ̀ ọ̀rọ̀ ní màjínà ní masasa náà taa àwọn ilé ìwòsàn mọ́lẹ́ dà wọn ò sì ní fàtí wọn sí mọ́lẹ́ dà náà wọn ò sì lọ rí tó bá dẹ́sí kó tọ́lẹ̀ bá tẹ̀lé má ní ìlú ọ̀tọ̀ níbi tí kílù ẹ tẹ̀lé níbi àkídà rẹ̀ náà mọ́mọ àwọn ẹni kí ó ti gbé pọ́ǹpù kankalẹ̀ tó dẹ́sí ọ̀fọ́ gbogbo yín lórí pa tẹ́ẹ̀rọ náà lọ́dún mọ́lẹ́dì mọ́mọ àwọn ẹni kí ó gbógun ti mọ́lẹ́dì ó ní gbogbo tí ọ̀rọ̀ ti jẹ́ ẹ̀sìn láyé ànẹ́bì àti lẹ́yìn àwọn sàhábà ó lọ́jọ́ òní kò lè tẹ̀sí náà ajẹ́gbére ni ọwọ́ ìjẹ́ ajẹ́gbére yẹn wọ́n ní tí àjẹ́bí sọ pé eré láàrin ọmọ amálẹ́kì ní eré lẹ́sìn ẹ̀ẹ́sìnkí ẹ̀ẹ́sìnkí ẹ̀sìn Islam rẹ̀ lórí ìkáwà ilẹ̀ ìsìnkú àà nítorí báwọn ẹlẹ́sìn kan ṣe tiwọn bẹ́ẹ̀ àwọn náà kan ṣe tiwọn bẹ́ẹ̀ ẹlòmíkà ilé wípé nígbà táwọn arẹ́bí ilé kù tí ń fà ilé kù sọ́rọ̀ àwọn náà máa fi tẹ́sí bí ìkọ́rùn káàkiri ó sì ń ṣẹlẹ̀ náà ọba ní ìyàló ti bá ló pé tẹ́sí bí ìkọ́rùn tí ó rìn káàkiri kí ló dé tó fi tẹ́sí bí ìkọ́rùn ló kù kí á lè jẹ́ ọjọ́ kí ni láì pẹ̀ mo fẹ́ sí ogún mùsùlùmí lẹ́nu àmọ́ sí báyìí ìwà rẹ àtẹ̀sìn rẹ níjú islam rẹ ọgbẹ́ ara bàtà àwọn kìrìsẹ́nì ìgbé àgbé ìwòsàn ọwá ní kí àwọn náà máa fi tẹ́sí ìṣòro ẹ̀rọ sí tẹ́sí ìlàpẹ̀rẹ̀ ẹ̀sìn rẹ ẹ̀mọ́ sì bí ẹlẹ́sìn náà ẹ̀sìn islam ó ti ní àwọn kẹtí ọmọ ẹ̀sọ́ ogún mùsùlùmí ní ọlára rẹ ju kọ́ ọmọ tẹ́sí ìlọ́rọ̀ bọ́kùnrin bá dìde bẹ́ẹ̀ tó wá jẹ́ mùsùlùmí ní yáà ní ìdíkà lọ kílé rẹ̀ pèsè mùsùlùmí ní tọ́ ọba ìgbé alẹ́ ẹ̀sìn rẹ aṣọ rẹ̀ àárí mẹ́ ojú rẹ̀ àárí mẹ́ òní fábùkù àgbọ̀n rẹ̀ tó gbóló pálọ̀kálẹ̀ ẹlòmí ti di obìnrin lọ abájúgbà tí ìbá ti kó dé fìlà láti mọ̀ pé ọkùnrin lélẹ̀ ẹsì ló bẹ́ẹ̀ ti àsìkò obìnrin lọ ẹni pé ó fẹ́ di obìnrin tiẹ̀ àwọn obìnrin sì ń wọ àwọn táwọn lọ tọ́wọ́ lóbìnrin nígbà tí wọ́n ń rà nínú ọkọ̀ ọjọ́ kan tọ́wọ́ pé ọba ní ọ̀fíṣà kọ́ ọjọ́ kan padà sọ́dọ̀ kan yóò ah wọn láì tọ́ ọjọ́ kan ìwọ ọkùnrin tọ́lọ̀ wá sí lọ́kùnrin lọ́wọ́ ó fi ohun gbàságbọ̀n rẹ̀ ó sì gbà kúrò ó sì gbà kúrò lọ́dọ̀ àwọn obìnrin kí lọ́pàá tó fi gbà lọ́dọ̀ àwọn obìnrin tó fún ọ tí ò wá padà tó bẹ́ẹ̀ ni à ń ṣe pọ̀ tọ́lọ́wọ́ fún wa ti wà lára nínú ẹ̀sìn wa ló ká wá gbé fẹ́sùkì láti kọ́ ọ̀rọ̀ lọ táàbí wa máa ṣe ó gbé mùsùlùmí á ànábì wa ìbámu abáyé ìrọ̀ àìkọ́ ọ̀rọ̀ bá sọ fún wa yẹ kí ànábì wọ iṣẹ́ ní àpẹẹlẹ ẹni ẹni ànábì wọ ẹni ànábì wọ hàn sọ̀rọ̀ wọn ibò náà wọn bá gbé sí ọgá mọ àyíká náà wọn bá gbé sí olùlé ọgá ga àwọn ọmọ ọmọ lẹfù lọ́wọ́ sọlọ ọba ọba rẹ àwọn kan sábà pé ọmọ ọba fẹ́ràn rẹ ó sì wà lókè ó sì gbogbo ẹ̀dá ọlọ́wọ́ ọba rẹ ó ní pè wáyé ọlọ́wọ́ ní gbogbo àwọn ẹ̀dá nínú gbogbo àwọn ẹ̀dá sọ àdéhùn àwọn sábà sọlọ ẹni àpọ́lé yìí ọlọ́wọ́ wa ní ọpá wá lẹ́sẹ̀ pé a gbọ́dọ̀ fún ànẹ́bì